بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أكرم أهل الإسلام بصيام رمضان ووعد من استحسن صيامه على الوجه المشعور فالصلاة والسلام على أفضل الخلق عبادة خاتم النبيين وإمام المرسلين أما بعد فيا عباد الله فإن هذا الشهر المبارك منعم بفضائل معينة وخصائص متعددة منها ما يكفي أولا فضل أول ليلة في صيام رمضان والعتق في كل ليلة فعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان صفدت شياطين صفدت شياطين ومرضة الجن وغلقت أبواب النار فلم يفتح باب منها وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادى مناد كل ليلة يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك كل ليلة أخرجه الإمام أحمد وغيره ثانيا صيام شهر رمضان مكفر للذنوب والخطايا أخرج مسلم في صحيح رضي الله عنه عن أبي هريرة رضي الله عنه قال أن رسول الله صلى الله عليه وسلم كان يقول الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر وعن عمار بن ياسر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال أو صعد المنبر فقال آمين آمين آمين ثم قال من أدرك والدي أحدهما فلم يغفر له فأبعده الله قولوا آمين ومن أدرك رمضان فلم يغفر له فأبعده الله قولوا آمين ومن ذكرت عنده فلم يصل علي فأبعده الله قولوا آمين أخرجه الحافظ ابن شاهين في فضائل رمضان ثالثا العمرة في رمضان ثواب لعبادة الحج عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم عمرة في رمضان تعني الحجة أخرجه مسلم رابعا نزول القرآن الكريم في شهر رمضان قال الله سبحانه وتعالى في محكم تنزيله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 سلام هي حتى مطلع الفجر سادسا الوعد الإلهي غفران الذنوب لصيام أو لقيام صلاة التراويح فعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أخرجه البخاري ومسلم هذا هو فهم ولون ọba tí ó pọ́n wa mùsùlùmí lé pẹ̀lú ìmọ̀ gbàwẹ̀ Ramadan kò sẹ́lẹ́sìn ní lókè ìpẹ̀ láyé tọ́lọ̀ ń fún ilé ìpọ́nlé àpọ́nlé lálọ́jẹ́ fọ́wà mùsùlùmí tọ́lọ̀ ń kà wá kún ó sà wá lẹ́sà ó ṣe wá lẹ́ni tí ń gbàwẹ̀ Ramadan ọba yìí la dúpẹ́ fún ọba tó ṣe àdéhùn dáadáa fún gbogbo ẹni tó bá gbàwẹ̀ rẹ̀ bó ti yẹ kó gbà ó sọ àwọn òfin ibẹ̀ ó sọ̀dájọ́ ọbẹ̀ ìbẹ̀rù ọlọ́run tí ọlọ́run bá subhanahu wa ta'ala fẹ́ ká ní oríṣẹ́ lásìkò rọmọdọ́nù yìí àti lẹ́yìn rẹ̀ ọba yìí òun ló ṣe àdéhùn dáadáa fẹ́ntàwẹ̀rẹ́ bá rí bẹ́ẹ̀ ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ fánà Muhammad sallallahu alaihi wasallam ẹni fi lọ́lá jùlọ ní gbogbo ẹ̀dá láyé níbi ká fi lọ́hùn ta ló fẹ́ sí tàlẹ́n tó lè páyà ọlọ́run tó lè bẹ̀rù rẹ̀ tó lè pòfin rẹ̀ mọ́ tí ó dàbí tàná Muhammad sallallahu alaihi wasallam bèèrè tí pé yóò jùta náàbì lọ ó lẹ́ni kẹ́yìn gbogbo àwọn ànábì ọlọ́run ó sì ná síwájú gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run lẹ́yìn náà wa irúsìn ọlọ́run akékeré wa èní àfàwọn aláta àti dídé ẹ̀sìn àwọn alájàngbìlà ẹ̀sìn àwọn aláṣejù aláìmọ̀kan àwọn lè máa ka ẹ̀ nípọ́jọ́ karùn-ún lè ní jẹ́nu rọ̀mọ̀tọ́n ṣùgbọ́n lọ́dọ̀ ọgbọ́ mùsùlùmí láyé pátá júmọ́ àti ní àwọn ẹni mẹ́rin oṣù yìí ọlọ́run bá pọ́nlé púpọ̀ ọlọ́run bá tẹ́ púpọ̀ pẹ̀lú àwọn ìkẹ́ tó kúnnú rẹ̀ fọ́fọ́fọ́ àwọn ìkẹ́wọ̀n yàtọ̀ láwọn yìí ta ní mùsùlùmí ni ta ní mùmìnì lónìí ta ní ẹni bẹ̀rù Ọlọ́run lónìí àwọn ọlá yìí pọ̀ àwọn ẹ̀sà yìí pọ̀ ṣùgbọ́n ká mú díẹ̀ wá nínú ẹ̀ ká lè mọ rírì oṣù sáǹgbàwẹ̀ rọ̀mọ̀dọ́nù sí torí bẹ́ńgbà míì bẹ́ẹ̀ yóò bá mọ rírì nǹkan tí wọ́n ní ó ṣe kò ní lákàkún rẹ̀ tó bá gbàgbọ́ yé rẹ̀ yé tọ́kàn rẹ̀ balẹ̀ lé lórí yóò ṣe nǹkan yẹn níbi èdè bọ́rọ̀ ti pálásẹ̀ kó ṣe ìka àkọ́kọ́ nù àwọn láti ń bẹ fún Ramadan fadlu awwali laylatin fi siyami Ramadan wàlẹ̀ èkó fi kulli layla ọlá ti ń bẹ fún òru àkọ́kọ́ nínú oṣù Ramadan wọ́n pẹ́ wọ́n bá rí oṣù ní alẹ́ ọjọ́ Monday abẹ̀rẹ̀ àwẹ̀ lọ́jọ́ Tuesday àkọ́kọ́ oṣù tí wọ́n kọ́rọ́ sùn yẹn lálẹ́ ọjọ́ yẹn ó ní ọlá mi wájú ọlọ́run subhanahu wa ta'ala bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn òru tó kù ní Ramadan wọ́n tún ní ọlá àti wọn náà lọ́tọ̀ Abu Hurairah radiyallahu anhu gbajúgbajà ló jẹ́ àwọn sahaba náà Muhammad sallallahu alaihi wasallam olóṣèlú alaihi salatu wassalam ó ní idha kana awwala laylatin fi Ramadan tó bá ti di òru àkọ́kọ́ nínú oṣù Ramadan sófìdá di ṣẹ̀yà ọ̀pínú wà márọ̀dá tó lè jíìn gbogbo àwọn èsù kéékèèké àti èsù ńlá àti èsù alágídí àlùjànú burúkú wọ́n dè wọ́n sẹ́kẹ́sẹ́kẹ́ wọ́n kó pápá sí wọn lọ́wọ́ tí ó sírù rẹ̀ ní oṣù míì wà gúnlẹ̀kọ́ abúwáàbù anáà fàlàmí ṣàbáàbùn gbogbo وفتحت أبواب الجنة ولم يغلق منها باب gbogbo ojú ọ̀nà tó wọnú láti jẹ́nà ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tí ń lọ bí ojú ọ̀nà bí mẹ́jọ ló wọnú láti jẹ́nà ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tọ́lọ̀ ń palẹ́sẹ̀ kalẹ̀ fáwọn mùsùlùmí òdodo gbogbo lẹ̀kùn yìí oníwó sílẹ̀ kò sí kanú rẹ̀ báyìí tí wọ́n ti wàyùnádì munádìn olùpẹ̀kọ́ mú wá pẹ̀pẹ̀ ìyẹn ni màláíkà kó máa pèpè pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala kulla layla ní gbogbo òru gbogbo òru Ramadan irú òní tẹ̀lẹ̀ ní oṣù ní ẹ̀fà ìṣúná Ramadan bẹ́ẹ̀ bá ti ń sinú tán báyìí màláíkà yóò máa pèpè ìpè tí ó máa pèpè yìí wà sí ni òní ó máa ṣe ìpèpè tí ó máa pèpè yìí àdúrà ni òní ó máa jẹ́ yóò máa ní yá bá tó pé dáadáa níwọ̀ ọkọ̀ ṣe láyé akbil múra sí o máa ṣe kámákámákámá tú àwọn èèyàn lẹ́nu àwẹ̀ ṣe dáadáa fáwọn èèyàn lékún lóore mọ̀lẹ́ka yóò mọ̀ sọ bẹ́ẹ̀ wàyà bẹ́ẹ̀dì yẹ ṣàbùrì akùsìr ìwà aláburú ẹ̀dá gbogbo èròǹgbà yẹn láyé kó bá tèèyàn jẹ́ ni gbogbo èròǹgbà yẹn láyé kó kọ́tẹ̀ máa yàn kó sàbòsí bí ọwọ́ rẹ̀ kù ápùtìrì tó bá tẹ̀ tún se mọ́ se mọ́ mọ̀lẹ́ka yóò mọ̀ sọ bẹ́ẹ̀ walillahi utaqahu minan nari wa dhalika kulla layla gbogbo òru Ramadan ó ti láwọn kan nú àwa ẹ̀dá tàjẹ́ mùsùlùmí tó lè pé nínú àkọọ́lẹ̀ tẹ́lẹ̀ ẹni iná lẹni jẹ́ Ọlọ́hun wà á sọ́dọ̀mọ̀ àlìjẹ́nà yóò sọ mọ̀lẹ́kà yóò mọ̀ bẹ̀rẹ̀ sí ń pariwo bẹ́ẹ̀ tẹ́lẹ̀ yìí tí ń jẹ́ ọlátọ́lọ́ ń ṣe fún rọ́mùdán lọ́tọ̀ kò ṣe fún rọ́jẹ̀ kò ṣe fún tó kéèdà kò ṣe fún tó hajjá kò ṣe fún muharram rọ́mùdán nìkan ni nínú ọlá nìyí tún bẹ fún rọ́mùdán siyamu shari rọ́mùdán mukaffiratun lidhunubi wal khataya ìgbàwẹ̀ rọ́mùdán ìpẹ̀tẹ̀rẹ̀ ló ń jẹ́ àtàwọn àṣìṣe tá a bá ń ṣe Imam Muslim kọ́lọ̀ kó bá kẹ́ wọn wọ́n gbé jáde fún wa kó ń ṣe ọlọ́ àdé sọ́lá àti wàsálàm bí àbúrò rẹ̀ ti gbà wá kọ́lọ̀ kó bá yọnu sí wọn náà Muhammad sallallahu alaihi wasallam kana yaqul ó ń ṣe ọlọ́run kèésẹ̀ kan mọ́ kèésẹ̀ méjì mọ́ kèésẹ̀ mẹ́ta mọ́ gbogbo ìgbà ní máa ń sọ kí ni tó máa ń sọ as-salawatul khams sí ẹ̀rí wọn wákàtí márùn-ún tàǹkì ìrun sóbò ìrun bóò ìrun àtìlẹ̀ ìrun maghrib ìrun ìṣà wàljúmọ̀ àti ìdàljúmọ̀ àti ìrun jímọ̀ sáàkí ní jímọ̀ kan sí jímọ̀ míì àti kan jẹjọ àti kan mí àkíní lẹ́yìn bàbá tún kí elé ìtàn bọ́lọ̀ bá tẹ́wàá kù á tún kí mi lọ́jọ́ mẹ́jọ jímọ̀ sí jímọ̀ wà rọ̀mùdọ́ọ̀nù ìlà rọ̀mùdọ́ọ̀nù ìgbàwẹ̀ rọ̀mùdọ́ọ̀nù tọdún kan sí tọdún míì bọ́lọ̀ ti sẹ́mi wa kù tá mukaffiratun lima baynahun idha ijtanibatil kaba'ir ọlọ́wọ́ mọ̀ gbogbo àwọn iṣẹ́ ìbádà yóò fi mọ̀ pẹ̀sẹ̀ wa rẹ́ lópin ìgbà a bá jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ìyẹn ni wípé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ nígbà tó kírun ṣubú ìtàn kó tó kí ọlọ́wọ́ parẹ́ èyí tó ní sí ọlọ́wọ́ parẹ́ èyí tó ní sí mọ́gírì ọlọ́wọ́ parẹ́ èyí tó ní mọ́gírì sí ìṣà ọlọ́wọ́ parẹ́ ìpẹ̀sẹ̀ rẹ nìyẹn èyí tó jẹmọ́ ti júmọ̀ gbogbo ẹ̀tẹ̀ sáà tí ń tẹ̀ láti júmọ̀ àyí tó kọjá ní jẹjọ dèní ọlọ́wọ́ parẹ́ fún wa bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀tẹ̀ sáà ti tẹ̀ ní rọmùdọ́nù tó ti lọ tóbi ní rọmùdọ́nù sọdún yìí àǹfààní ńláńlá ni tó bá ń jẹ́ láyè lókè pẹ̀lú ní mùsùlùmí ọlọ́wọ́ ti parẹ́ fún ọ ṣùgbọ́n náà sọ́dà mú sọ wípé ìzàjìsí ní bátẹ̀lì kàbá èrè àwọn ẹ̀ṣẹ̀ tí àwọn ìbádá yóò máa parẹ́ làwọn ẹ̀ṣẹ̀ kéékèèké o kéèkì àwọn bá ń kọ́ ju ẹ̀sẹ̀ àwọn bí ẹ̀sẹ̀ ẹbọ ègèdè pípa pàró síso ẹ̀sẹ̀ wá kèfèrí ẹ̀sẹ̀ bíríà ẹ̀sẹ̀ jìnà ọtí múmu ìjákù mọ̀lẹ́bí ìjówọ́ ọmọ orúkọ lọ́nà ìtọ́ ìgbàrìbá gbogbo àwọn ẹ̀sẹ̀ ńláńlá wọ̀nyí tó ń ṣe ọlọ́run alẹ́sọ̀rọ̀ àtọ̀sẹ̀lẹ̀ tí ń fi ń yé wa

fàbọ̀ẹ́dàhùnmọ́ọ̀hù kúrú àmì ó ṣe ọlọ́run wá dojúkọ àwọn sọ̀hábà ó ní ìtumọ̀ àmì mẹ́tẹ̀ẹ̀ta tí mo ṣe ní ìtumọ̀ àmì àkọ́kọ́ ni wípé wọ́n jẹ́ ọmọ ẹyẹ mi gbogbo ẹni bá ṣe wípé ó báwọn òbí ẹ̀ méjèèjì láyé àbúbákan náà méjèèjì láyé kò rí sẹ́ẹ̀lì dẹ́nà sí lára wọn ọlọ́run bá ń pa mí láti káwọn mẹ́lẹ́kà sọ fún mi wípé ọlọ́run bá ti gbé ìjìnà sí kẹrẹ̀ kí wà nẹ́bì sọ pé àmì ànẹ́bì náà tó wá sọ́wọ́n sọ sádùá nìyàn àbẹ́pẹ̀jẹ́ wọn mùsùlùmí ń jẹ́ ìpín ńláńlá bẹ́ẹ̀ ni àdúwà ní tí wọ́n bá rí dáadáa sí fóbi rẹ̀ kó tó kú ìdá tó bá láyé nú wọn ni àbẹ́ ètò tìlọ sálì kìyàmà nú wọn ó ní àmì ẹlẹ́ẹ̀kejì mọ̀nà ọlọ́tún rẹ̀ sí ń gbà lọ́wọ́ kò tún tí ó fi rí àforíjì níwájú ọlọ́run ọlọ́run sọ fún mi wípé òun ti gbé jìnà sí kẹun kò lè ní oríire tó mọ́ ìwọ ànábì ṣe àmì ànábì lòun ṣe àmì so ẹ̀yin sọ̀hábà náà ẹ ṣe àmì rẹ̀ àwọn náà ṣe àmì rẹ̀ ó ní àmì ẹlẹ́ẹ̀kẹta màǹgò kírìtò ẹ̀yìn dàhù fọlànì sọ́lẹ̀ àlájì ẹni tí wọ́n dápọ̀ ìmì ànábì lọ́dọ̀ rẹ̀ létí ìgbọ́ rẹ̀ báyìí tí ò lè sọ̀rọ̀ sọ̀ láti fẹ́mi àná Muhammad sallallahu alaihi wasallam ìpé mùsùlùmí wọ́n bá ti dápọ̀ ànábì àìfi ìdákọ̀ ànábì ìdákẹ́ arúgbó ìbáadà ni ẹ̀ǹbẹ̀ mítìnì cooperative ẹ̀ mùsùlùmí lẹ́pọ̀ jù ń bẹ̀ àbí agbó kan náà lẹ́wà àwọn èèyàn wá ẹwà ní àsàlátù fánàbì àsàlátù rárá ọ̀rọ̀ ànábì èé sọ̀rọ̀ mọ́ bá ti dákò ń ṣẹlú alẹ́sọ́láàtò sẹ́lẹ̀ ó sì àsàlátù fún ìmọ̀ sí wọn àwùjáhàrọ̀ ó sì fún ní jẹ́jẹ́ àbí kò sì fún jákè ìsẹ́fún ní jẹ́jẹ́ ní pẹ̀mbẹ̀ lórí irun mọ́mù wá kí ó dé rí muhammadu rasulullah má pàrù mọ́bí àǹgú torí ọlọ́run pé sálálá aléwà sálám ẹ̀sìlá mọ́mù míì náà muhammadu rasulullah muhammadu ma mú kí ó débi muhammadu rasulullah lórí o àsàlátù tí ẹ ó ṣe jẹ́jẹ́ ni ó bá àjọkìrì ó bá àjọbìnrin kódà nínú àwọn àti wọn sọ pé kó mọ́kẹ̀ ṣe rárá tán bá sálámàtà ní kó tó ṣe àmọ́ tí ò ti jẹ́ ń bẹ lórí gbogbo ibi tó bá ti pàdé sallallahu alaihi wasallam ìwọ́sí fún tó tí fún العمرة في رمضان ثواب لعبادة الحج ìṣe umra ní oṣù Ramadan èyí ó gba ládẹ́ tó rí ṣe hajji ni láfáàjú ma ń pè ní umratu hajj tí ma ń pè umra ní Ramadan nìyẹn umratu hajjin tàbí àwọn kan tí múra lọ́wọ́ báyìí ẹlòmí ti ní fíta múra kalẹ̀ kéèsì fàájì là ń ṣe lọ Mọ́kà iṣẹ́ lẹ́làrọ̀ sí ń bẹ̀jẹ̀ mọ́ mùsùlùmí

a ò mọ̀ mí ni àwọn tó wá sọ pé ìyá kìíní alájà ni mí náà ẹfẹ̀lẹ́ pé náà wá sí hajj àgbà rìsíìtì ẹni tó bá ti kan yín hajj ko gba rìsíìtì wálé nìyẹn tòtọ́ ń wá dé wá ní ẹ̀dá kí láàpẹ̀ ní ìsìn kò sí ní sùúrù kò jẹ́ kí ìjọba ó fún ní hajj wá lọ múra kí ló ń múra fún sẹ́mọ̀ fi ṣe rẹ̀ jù láyé bó bá lè láǹfààní tó ṣe múra múra nínú umra tẹ fún mi kò lórí ẹ kú fún mi ní hajji torí àmọ́ táàmà jẹ́ ló kọta bá darí ọkọ̀ òun ló jẹ́ tẹ́lẹ̀ ó mọ́ ọkọ̀ rẹ mọ́ <laughs> ṣe ìlọ hajji change ọkọ̀ èèyàn ni kò change ọkọ̀ èèyàn ló ti pé àwọn afá sẹ́lẹ̀ radiyallahu anhum àwọn sàhábà táwọn tàbí oró tí wọ́n tẹ̀lé wọn wọ́n prefer káwọn ti hajji ẹ̀kan gbogbo èyí tó kúta wọn bá lò láyé káwọn máa ṣe múra ní Ramadan tó fi jẹ́ sí pé múra ní Ramadan a máa kún débi wípé ìmọ̀ lágbára gan àwọn kànrìnkànrìn afá alágbàáyé wọn pàdé nínú Ramadan àwọn tó lọ ń ṣàánú pẹ̀lú àlàáfíà ara tó ṣàánú pẹ̀lú àlàáfíà takò wọ́n ti múra lọ́wọ́ báyìí bẹ́yẹ̀ bá ráfàní àti gbà anábì ló sọ sallallahu alaihi wasallam ó ní umratun fi Ramadan ta'dilu hajja ma muslim ló gbà nítorí jáde fún wa umratun fi Ramadan ta'dilu kan nínú Ramadan ó ṣe déédéé pèyàn ti hajji níwájú ọlọ́run eléyìí ọlá kan ló jẹ́ ńláńlá fún oṣù Ramadan rọ̀dí ẹ̀n ẹlẹ́ẹ̀kẹrin àwọn láti ń bẹ fún Ramadan nùzúrùlù Qur'anil Karimi fi shahri Ramadan inú oṣù Ramadan Ọlọ́run bá sọ Qur'anu kalẹ̀ o àyíká ń bẹ ní sánmà tayé lókè lọ́hùn tọ́lọ́wọ́n bá tẹ̀ ìyẹn ní Baitul Izza ilé agbára ayẹyẹ ni Allah subhanahu wa ta'ala sọ Qur'anu kalẹ̀ sí lódìndín tí àwọn ṣẹlẹ̀ bá ti wá ń ṣẹlẹ̀ tó bùkátà sí kí ànábì inú wáyù lé lórí ọlọ́run wà lọ pàṣẹ fún Jibril yóò mú nínú àwọn ọ̀rọ̀ yẹn yóò fún Jibril lọ fún àná Muhammad sallallahu alaihi wasallam so alukóránù ló dín dín inú rọmọdọ́nù wọn sọ kalẹ̀ òun ló fàtí Allah subhanahu wa ta'ala sọ wípé ṣáàrù rọmọdọ́nù alladhi unzila fihi Allahu akbar

ìpìlẹ̀ tọ́lá ọba sọ kuranu kalẹ̀ ni kó jẹ́ ìmọ̀nà fún gbogbo ìran ọmọ ẹ̀dá yẹn láyé ó jẹ́ haúsá ó jẹ́ ibo gbogbo tó wò jẹ́ nù rẹ ó jẹ́ lárúbáwá ó jẹ́ ìbò ó jẹ́ mùsùlùmí kò jẹ́ mùsùlùmí ìgbà tí wò bá fẹ́ wá gba ìmọ̀nà ọlọ́run ìgbà ni ó wà ya ìpìlẹ̀ nìyẹn ó ṣe mùsùlùmí wọ́n sọ́ta kùrán kùrán ò lè jẹ́mọ̀nà fún láyéláyé kódà láyé mi ọlọ́run bá sọ wípé wà innahu la hasratun ala al-kafirin kùrán yẹn bó ti jẹ́ ìmọ̀nà tó fáwọn ẹni rẹ̀ òfò ní òmọ̀jẹ́ fáwọn kèfèrí torí pé wọn ò ní bàbàrà ti mẹ́nu ẹ̀ láyéláyé látara kódà tí wọ́n ní sí kùrán wà bayyinatin min al-huda wal-furqan àwọn àlàyé ọ̀rọ̀ lóríṣiríṣi táàfi lò sẹ̀mí ayé wa àti ibi táàgbẹ́tẹ̀lé táàfi mọ̀tún sósì táàfi mọ dúdú yàtọ̀ sí wọn fún táàfi mọ òkùnkùn kó ní mọ̀lẹ̀ inú kọ́ránù láti bá náà ni ìwọ́n tó kọ́ránù bá sínú sẹ̀mí ayé rẹ̀ inú òkùnkùn bírimbirim ló wà wọ́n lè yẹlẹ́ máa jẹ́ mùsùlùmí tó máa kírun gbogbo ẹ̀rú téèyàn bá ń kí láyé ní mùsùlùmí tí bẹ́ẹ̀ náà bá lékún ẹ̀mí rẹ̀ àpẹẹrẹ nìyẹn tó kùránù yẹn òwúlò fún torí kò sí sáà ń kẹ́ lórí ìrìn ju kùránù lọ oyin kùránù mo ti wà yẹn dictionary ìfẹ̀ ní ayé wa ni

ìgbà tí mo wá ń kàánú òyìn mo wá dákẹ́ yìí ti pé ah ìyá ìsì rèé ó lè mú mọ́bí tí òun kọjú tí òun kọjú sí òtó gbé mùsùlùmí ni ìjà tí ìdí àgbàlagbà ń lẹ Yorùbá tó pé forty years alẹ́ ẹ̀wọ́ àfà àwọn ọmọ mi rè ń lè kéwú àwọn kankan kéyìí tó kù èwo lẹ́yìn ti ké tẹ́lẹ̀ ẹ̀nà ọ̀gbẹ́ àjẹ́ àmù lè já kéwú ṣùgbọ́n àjẹ́ àmù jẹ́ ẹ lọ léèwé àjẹ́ àmù jẹ́ ẹ lọ́kọ́ àgbà ìtayé dédúró yìí ìyẹn gbọ́dọ̀ mọ̀wé ìtayé dédúró yìí gbọ́dọ̀ mọ̀wé ṣùgbọ́n bí ayédé tó lè ní kó ní kẹyàn mọ̀ <laughs> ìṣẹ́ra ẹni burúkú ó lọ lẹ́ kéwú ni òtẹ́ èkú ó mọ̀ ọkọ̀ kéwú ni torí pé tẹ̀mí òkú lè yín ó mọ̀ lòtí kúránù bá yé èèyàn tẹ̀mí òkú lẹ́lẹ́sì láwùjọ wa kò wa bójú bá ilé súbẹ̀ tí ò bá rọ̀ lásìkò dèédé irú tí kẹfẹ̀ rí ó sọ mùsùlùmí ó sọ wà Iru kí ó ti ń jẹ́ ìlẹ́nu kèfèrí ìlú ya mọ̀yẹ́ ìlẹ́nu musulmi kò sí yàtọ̀ ẹnubẹ́ni kẹ́ ń jẹ́ ráfá tọ́nà ń jẹ́ tèrésà ó jọ ń pàdé náà ni ó jọ wà ẹgbẹ́ àwọn náà ni wọ́n jọ kò sí yàtọ̀ kí ló fà yìí ni tó o bá gbọ́ yóò mọ̀ pé òun àtẹ́jẹ́ ìṣe mùsùlùmí ma eléyìí jẹ́ kan nínú àwọn ọlá tí ń bẹ fún oṣù Ramadan ẹlẹ́karùn-ún náà àwọn ọlá tí ń bẹ fún Ramadan wùjúrù Laylatul Qadr fi Ramadan òru abiyì tí ò sírú òru bẹ́ẹ̀ ní sẹ̀mí ayé wa inú Ramadan wọ́n bá sọ̀kalẹ̀ sí ẹ̀rí Allah subhanahu wa ta'ala ó ní inna anzalnahu fi Laylatul Qadr dáúdájá wa náà lásọ̀ọ́ kalẹ̀ lóru kí lásọ̀ọ́ kalẹ̀ náà al wà má àdẹ̀rọ́kà má Laylatul Qadr wà náà Muhammad sallallahu alaihi wasallam kí ni tó yí ọ nípa òru yìí kí ló mọ̀ ń pa rẹ̀ àwọn bàbá wa náà yóò bá tí wọ́n já wà fà wà lóru abiyì òru ńláńlá òru àpọ́nlé gbogbo tẹ́ bá yẹ tú òru sí lóore ní dáadáa ń bẹnu òru náà bákanbákan tó kún síbẹ̀ òru yìí Laylatul Qadri khayrun min alfi shahr àwọn tí wọ́n mọ̀ nípa calculation wọ́n ní ẹgbẹ̀rún oṣù yẹn ó ṣe dédé 3 years odidi 83 years kí yẹn wá ṣe ìbádà òru kan kọ́lọ̀ wá fún ládá ẹni tó sin lọ́pọ̀ odidi 3 years ẹ̀rí pé kò ti lágbára tó tànájà ló lùmọ̀ náà ìka tó wà rú oṣù fi ha lóru yìí àmàlẹ́kà máa ń wá sánmà ayé kọ́lá ẹni tó jó lórí wọn Jibril òun ló tún lídì wọn sóru ayé sí sánmà ayé kìí torí òkè ìpẹ̀ ni wọ́n ń wá o ẹlòmí wa ni àwọn mọ̀lẹ́kà wọ́n sọ̀ka ẹ̀rọ rí ilé ẹnìkọ̀ọ̀kan yóò mọ̀ lọ́bẹ̀ ilé tání sánmà ayé náà ni wọ́n wà tó lọ́pọ̀lọpọ̀ àwọn mọ̀lẹ́kà yìí sánmà náà ni wọ́n wà sánmà ayé gbogbo wọ́n wà tí mọ̀lẹ́kà náà tún líìdì wọn wá ní Jibril kẹsí fún wọn yálẹ̀ ẹnìkọ̀ọ̀kan ìkanú wọn ní kọ́nà wọ́n mọ̀ kanlẹ̀kùn báyìí bìyí ìdìní rọ́bìhìm gbogbo tí wọ́n máa ń ṣe lóru yìí inú wọn dùn ní torí kò rù yẹn òru àbọ̀wọ̀ ni pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run bá wọn ni kìí ṣe pé pẹ̀lú wọn ni wọ́n fi wá wá sánmà ayé tó fi mọ́ wá ṣe léyìí salamun hiya hatta mọ́tòlá alifajr wọ́n máa sálámà sí gbogbo mùsùlùmí ni tálifájà rí èyọ so òru yìí òru àbọ̀wọ̀ ni kìí sòru ẹgbẹ́ òkùnkùn kìí sòru ẹgbẹ́ ẹgbẹ́ ìranù nígbàtí kan ó ní lóòrùn léládìl kọ́dìr ó ní gbogbo àwọn àjẹ́ ayé gbogbo àwọn àjẹ́ àjẹ́ amẹ́ríkà àjẹ́ europe àjẹ́ canada àjẹ́ london àjẹ́ amẹ́ríkà àjẹ́ nigeria àjẹ́ ilẹ̀ yorùbá ó ní gbogbo wọn pàdé níwájú ọlọ́run ó lájẹ́ ìlú kọ̀ọ̀kan máa sọ mi inú mọ̀lẹ́bí tí mo wà wọn ò kà mí kún tí n bá bẹ̀rẹ̀ so tí mo fẹ́ kó o fẹ́ mi lẹ́ni tí fi padà sọ́dọ̀ àwọn èèyàn mi ni wípé ikú ọ̀wọ̀ ọ̀wọ̀ fún èmi kí lọ́dà sínú ìlú tó bá fi rìnlẹ̀ ó ní tó ẹ̀yìn àfá ẹ̀yìn mùsùlùmí ẹ mọ̀ bú àwọn àjẹun fún mọ́ àwọn àjẹun fún ni wọ́n láyé àjẹ́ fúnfún tẹbá fẹ́ bú àwọn àjẹ́ dúdú ni ẹ mọ̀ bú tó láwọn àjẹun fún yẹn wọ́n pàdé wájú ọlọ́run níjọ́ náà tí wọ́n sọ orí ilé ìyàwó náà tàà ń sọ ilé ìnìkò yíwá náà ń gbà náà à ń gbọ́ wà sí náà ni tẹ́ẹ̀lì sọ wájú ọlọ́run pé òru láti lè kọ́ dìrí àwọn àjẹmọ́ ní mítì níwájú ọlọ́run kọ́nfẹ́rẹ́ǹsì annual conference torí mo ti sọ nìyẹn onipade ojú ọdún ìpàdé ojú ọdún àwọn àwọn àwọn àjẹ́ níwájú ọlọ́run àjẹ́ bí ibò àwọn ẹni ìdọ̀tí àwọn ẹni òkùnkùn kí ọlọ́run fi wọ́n ṣe èyí tí ò bá tún bá nu wọn igi ìsẹ́pẹ́ ó jẹ́ ọlọ́run pé ìmí ìtàn bá tọ́jú rẹ̀ rárá yóò sọ pé wọ́n ọlọ́run gbogbo àwọn ọ̀dọ́ nù fún mi lọ́dọ̀ ìjẹun mọ́ lówó pé yìí ni ó gbà wádé sílù ibo lẹ ti kà á ibo lẹ ti rírú ẹ̀ àwọn ọmọ orúkẹ́ àtàwà ń lò lẹ́ yóò bá o torí agbogbo tíra títí tíra èbó kò sínú rẹ̀ tíra lárúbáwá kò sínú rẹ̀ àwọn ọmọ tíra ọmọ òdùdú àti rí tíra ẹ̀sìn mi lọ́dọ̀ títí wọn oṣù yìí oṣù rọ̀mùdọ́nù lọ́lọ́run sọ orí ìkalẹ̀ o èyí tẹ́yìn ń pè fún yẹn òun kọ́ ló ń jẹ́ tásìkò rẹ̀ bá tó á ṣe àlàyé lẹ́kùnrẹ́ nípa tí ń jẹ́ Lailatul Qadr ẹlẹ́kẹfà nínú àwọn láti ń bẹ fún Ramadan alwa'd al-ilahi ghufran adh-dhunub li qiyam as-salat tarawih àdéhùn Ọlọ́run ọba èyí tọ́lọ́run ọba ti ṣe fún gbogbo ẹni tó bá kírun tarawih nínú Ramadan nínú asámú àtìmọ́ tá a sàpamú ṣùgbọ́n àtàmọ̀ pé méjìlá yìí àyẹnu Ramadan àwọn mí àmọ́ ẹ̀yán mẹ́tàlá àwọn mí àmọ́ ẹ̀yán mẹ́tàlélógún wọ́n láwọn ká mọ́ tó mọ́ ẹ̀yán bí 60 tọ́ ọlọ́wọ́sánú wa ṣùgbọ́n ìyá wa Àìṣà radiyallahu anha ó lẹ́ni tí ànábì fẹ́ràn jù gbogbo àwọn ìyàwó rẹ̀ torí wípé ó jọ́dọ̀ fún àwọn ìyàwó ànábì ó sì ṣe iṣẹ́ fẹ́sìn tọ́pọ̀lọpọ̀ àwọn tó kù ò ṣe ó ní ọkọ mi baálé ó jẹ́nu Ramadan kò jẹ́nu Ramadan gbogbo nẹ́fìlà tí yàn lóru ojú mọ́kànlá lọ ó jẹ́nu Ramadan kò jẹ́nu Ramadan gbogbo nẹ́fìlà tí yàn lóru ojú kíni kejì mọ́kànlá lọ eré lórin ilẹ̀ jùlọ tọ́ èyàn 13 15 ọlọ́run

so àsìkò yẹn tún ní ọlá mi lọ́tọ̀ so tọ́ bá ráwọn kan nínú ìlú kan àbílẹ̀dúgbò kan àbílórílẹ̀-èdè kan tó bá ní tààrọ̀ ọwọ́ ìtàwọn àwọn ọmọ sùn sọ́wọ́ ooru kése bídí àwọn ẹ̀sìn òsúnà o ìwà àwọn náà tàbí kìtì wọ lẹ́yìn ìṣẹ́ ìlà súnà ànábì ni torí kó ṣọ́rọ̀ alẹ́ sùnà kò sàlám ní òru bíi mẹ́ta sí mẹ́rin tó kọ́ kítàrọ̀ wí lẹ́yìn ìṣẹ́ ìlò kìtì so àti kí láti kejì súnà ànábì ni sallallahu alaihi wasallam káàkiri ìdá kí kèé ṣe wọnú ẹ̀sìn àmọ́ kí a ti ń jẹ mọ́ ló jù kí a ti ń jẹ mọ́ òun ló lóore jù ó làwọn sálàwù ṣe wá lójú kòkòrò rẹ̀ bẹ́yìn ọba ti tààrà wí kíkò ní ó mọ̀ ní alùpùpù ní ó mọ̀ ní kọmọ̀ láyé kọmọ̀ ní rọmọdọ́nu <laughs> alọ́jọ́ monday kọlu bẹ̀rẹ̀ sí ń kọlu ra wọn salamu alaikum ẹ̀dàkùn sí wọ́n ti rósù ẹnìkan ní kálẹ̀ mọ́ bóyá kásáàbà ní kásáàmù ni sílẹ̀ bá kásáàmù ẹ̀ nígbàwẹ̀ tó <laughs> àwọn èèyàn máa ń sọ ásámú ẹ̀sìn kọ̀ọ̀kan fún yàtọ̀ sí àwọn ní méjèèjì tọ́lọ̀ bá wá ṣe láǹfààní fún wọn tó ráǹfààní àti mọ̀sí méjèèjì okú oríire o mọ́bùdú yẹpẹrẹ ásámú kíkí kí ni bínáfílà wọn pè yóò kú sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ kí ni ẹwẹ̀yìn tẹ́ ni inú tèmi mọ́jù yìí lọ sẹ́ẹ̀tì sọ̀rọ̀ ẹ̀ síwọ̀ àwọn ọ̀rọ̀ yẹn tí ò ní onímọ̀ fojú yẹpẹrẹ rún náfílà ẹ sì mọ̀ pé tí rọ̀mùdọ́nù bá ti lọ àtúráǹfààní adùn bẹ́ni kí á kí tààrọ̀ wí púpọ̀ adùn bẹ níbẹ̀ púpọ̀ tọ̀ ẹ̀yìn máa mú mọ́sìnká <laughs> Allahu Akbar kí mo mọ̀ gba kọ́ntrátì tàràwí mẹ́ta mọ́sálásí ọ̀tọ̀ọ̀tọ̀ kọ́ntrátì àmìlẹ̀ yóò lágbára jùlẹ̀ yóò bàbá yìí àdúgbò kìíní onóòkì fún wọn àdúgbò tọ̀ onóòkì fún wọn àdúgbò tìkí onóòkì fún wọn yóò wà fún ogun lásìkò nígbà tí ìyẹn ṣe lesson plan fún kíláàsì kọ̀ọ̀kan alẹ́yìn ti yín aago méje àbọ̀ tí ìṣáyò tí ìwọlé ago méjì àbọ̀ ìṣẹ́ ìwò tí ìwọlé o ìgbà inú bẹ̀rẹ̀ tààrọ̀ wíjì jẹ́ ṣẹ́jú mẹ́wàá màálù pẹ̀lú ẹ̀yìn ẹ̀yìn ṣẹ́jú mẹ́wàá màálù ṣẹ́jú mẹ́wàá kágo méjì ọtún rù ó ti kí gbogbo rákà mẹ́tẹ̀ẹ̀ta làfún mọ́sá sí mẹ́rẹ̀ẹ́ta tán àwọn làpẹ́ ìnáwó mọ́ dùn sí gbá bó bá lè dúró sí bá ẹ̀kọ́ kó mú kò ní bárùn eléyìí kọ́ lẹ́sìn farabalẹ̀ kí débi tó àbá máa ń sọ wípé tẹ bá kí rákà méjì tán ẹ̀tún lè sinmi ní sinmi ìṣẹ́jú kan sí méjì kéde wì wì wì wì wì wì àkìdá àkìdá kọ́lọ̀ sáà ti gbà á

الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فالسابعة من الفضائل لشهر رمضان شرعية عبادة الاعتكاب في رمضان لا يبقى وفعل الله سبحانه وتعالى تعطر إكادة سؤال هذا إن الله محمد صلى الله عليه وسلم إكادة جنينة أولاد بفوش رمضان جوز بفوش مين

fúnra lómi ìgbẹ́ tún lọ tún wò láwọn ìlú míì pé èwo náà tún ṣe èwo làpéjọ <laughs> ọdọọdún táwọn ilé ìtún ṣe àpéjọ ọdọọdún ó sọ di conference oore ńláńlá ni ó ṣe ọlọ́run bá ṣe ìyàwó Aisha radiyallahu anha wọ́n ló sọ́lọ́ alayhi salam ìmọ̀ ń sábà ṣe ìtìkáf ní mẹ́wàá àgbẹ̀yìn Ramadan torí pé àwẹ̀ tó ń ṣe ọlọ́run àbí mẹ́fà sí méje òun náà ló gbà gbogbo mẹ́fà sí méjèèje yìí ànábì ò lè mọ́ sí ẹ̀tìkáàfù rẹ̀ kí wá tó nìkan àwọn ìyàwó ànábì náà wá mọ́ sí ẹ̀tìkáàfù nínú àná Muhammad sallallahu alaihi wasallam ní islamu òbí tako tí mọ́sálásí jíma bá ń bẹ tó ní provision tó wà jí kwe fún kóbìnrin ó sí ẹ̀tìkáàfù kó sábúrú àmọ́ tó bá di wípé ìsẹ́ ẹ̀tìkáàfù obìnrin ó jọmọ wá láàdù papọ̀ máwọn ọkùnrin so ìtìkáf inú Ramadan ọlọ́run gbófin rẹ̀ gbogbo ẹni tó bá kò sí fatámì ìtìkáf full time ló wà ẹ lọ bí iṣẹ́ àkàndáyé láti bí wá sí ó gba aládàá kó ń sin lọ́hùn gba aládàá tó bá ti nígbà tó rú bá ti di tó fi dìgbà tó sọ pé wọ́n pé wọ́n sùn sínú àwẹ̀ ẹ̀ngbà ìwọ̀n bísínẹ́sì ni mí àwọn kọ́sọ́mọ́sì ni wọ́n fẹ́ wá kí nínú kíní abẹ́sọ̀rọ̀ bísínẹ́sì nínú ìtìká kò sáyé rẹ̀ so nínú ọlá tí ń jẹ fóṣù yìí bọ́nà ọba ilé fi yẹn ṣe kò ń gẹ́ tó ráfà náà ti pàdé òru yìí tí ó sunkún nùnù tó ti máa wéèkì oṣù yìí àbóru yìí tí fi ń ṣe tọ́lọ́ ìfi ń ṣàdúrà ìfi ń ṣe kìláwà ìfi ń ṣe náfìlà wà láì oríire lálá ni inú òṣèlú ọlọ́run bá sọ òfin kásẹ̀tì káàkù kalẹ̀

àwọn tó bá dínú rọmọdán ìtọrẹ àánú ànábì máa ń lé kan sí lẹ́sì rọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n gbọ́ ilé iye dáadáa tí wọ́n ṣe kí rọmọdán tó dé fáwọn tálíkà fáláìní fópó fọ́mọ orúkà wọn a máa ṣe nínú rọmọdán ọ̀rọ̀ àwọn àfáàmọ́ pọ̀ lórí ilé yìí wọ́n náwó gan nínú rọmọdán wọ́n sponsor àwọn program tó yìí rédò fún rọmọdán eléyìí lóore púpọ̀ àmọ́ wo àfáà tó sponsor program rẹ o òdodo ọ̀rọ̀ ni a mọ́ sọ àwọn àfáà olóògùn èyí sponsor program wọn àfáà olóògùn ìṣẹ́jú náà lẹ́bẹ̀ẹ́ tí ó fi ìṣẹ́jú márùn pọ̀pọ̀ kó tó bẹ̀rẹ̀ ètò ara o kèsè bírò àwọn èèyàn o àwọn yàmọ̀ sponsor àwọn pípé púpọ̀ àwọn tí a olóore inú Ramadan là ń ṣe àmẹ́ tí olórí rédíò lọ sponsor program ìbádá kọ́kọ́ wo tálíkà lákàtà rẹ̀ kọ́kọ́ wo tálíkà lákàtà rẹ̀ mọ́sẹ̀ kárí mi wípé àfá mi tí ma ń sàdúrà fún mi wọ́n gbọ́dọ̀ gbóò rẹ̀ lórí rédíò lọ́dún yìí wọ́n gbọ́dọ̀ gbóò rẹ̀ lórí lọ́dún yìí tó ti tálíkà nu fámílì bámú tí wọ́n jẹ́ láwẹ̀ tí orí kan sínú orí ìyẹn wúlò wájú ọlọ́dúnrí rédíò lọ ìṣùnú náà ń sọ́rọ̀ jẹ́nu Ramadan kò rí tí ó ìsinú kò rí tó fi jẹ sàhó wọ́n wá kó lọ sórí tẹlifíṣàn láwọn ẹni ọlọ́lá sponsor program wọn àwọn tí wọ́n róye ẹnu ìṣùnú ìṣẹ́ni ọlọ́run àbí ara wọ̀ tọ́rẹ fún wọn bí <laughs> tó bá rí gbádùn rọmọdọ́rùn olùjọ́ lọ mọ́ o tó bá di sẹ̀mílẹ̀ lárúbáwá rí ó rò fún gbogbo onú sẹ̀mí ayé tó sàmà jẹ́ rọmọdọ́rùn tóró gbádùn ọ̀rọ̀ sáàdíkà kan ní mílẹ̀ lárúbáwá nínú rọmọdọ́rùn ẹjọ́ tó lówó ni ó jẹjẹjẹjẹ tó mọ́ ìyàgbẹ́ àmọ́tọ́ ọ̀rọ̀ máa fẹ́ lọ báyìí ronú wa bá sáàdíkà pé ṣe ó sì tún lọ báyìí àwọn olówó ò ní ṣe dáadáa sí wa máa tí ẹ̀ ṣe nínú rọmọdọ́rùn bákan náà sọ a máa sọ kùrán rọmọdọ́rùn púpọ̀ bó bá ṣe lè sọ sí ni sára máa kọ wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ ó dà lè kùránù ké máa gbọ́ lọ́gbọ́ àwọn kùránù tó dáa fi sínú mp gbogbo àwọn orin kọ́kọ́ fọ̀mátì àwọn orin dànù fọ̀mátì orin yẹn torésù làwọn orin yẹn gbé kùránù síbẹ̀ oríṣiríṣi àwọn tí ń ka kùránù bó bá ti ń gbọ́ ilé tí gbọ́ ilé bá gbọ́ ilé gbọ́ ó ní mi sí ẹwọ́ mi kọ́ gbọ́ nínú àwọn láti ń bẹ fún Ramadan kẹsìlọ́tù ijabatu da'awat ọlọ́run máa gbàdúrà púpọ̀ nínú oṣù Ramadan ah, ọlọ́run gbàdúrà o kò sígbà tọ́lọ̀ọba yẹ gbọ́ àdúrà kò sígbà tí èsì ìgbà àmọ́ tí ní Ramadan ó lé kan sí kí ló fà àná Muhammad sallallahu alaihi wasallam àwọn èèyàn pé bírí kòtò ọlọ́run fẹ́ wá bá káwọn bí lérè pé olúwa wa gẹ́gbò ló serí wọ́n ṣọ́lá alẹ́sọ́látò sàlám táwọn ẹrúsùn ní bá ń bèèrè nípa ẹ̀mí ọlọ́run bó mo fẹ́ rí sí wọn sọ wọn tó mo súnmọ́ wọn pẹ́kipẹ́kí o òjìbù dáwàtà ìdà tó ń fẹ́ tẹ̀ ẹrun mú tó kò fẹ́ ọlọ́run bá fún gbogbo ilé ayé sàdúrà ọlọ́run máa tó bá yìí sóore fún ọ́nà tó rò kó gbàdúrà rẹ̀ ó lè jórí ẹ̀jẹ̀ wàlì yóò mi inú bí káàtì nígbàgbọ́ sọ́rọ̀ ọba yẹn tàn sàdúrà sí ọlọ́run ṣàánú àwọn mùsùlùmí o ó ní àfà gbangba ló sọ́kẹ̀ mi lójú ó ní sẹ́mọ̀ pé àdúrà tí ògùn mọ́ ara wọn lọ́wọ́ ni ọlọ́run wá ṣàánú wa báyìí onídàbí sọ ẹ̀ táwọn bá lọ ah! náà rọrùn sí kókó ánìkan tó sàdúrà náà sí ẹbọ àti tàòhídì kúfúrú àti ìmánì àà ah! wọn ò jọra èso àtọ́lọ́run èsè papọ̀ èso àtọ́lọ́run ní àfà kìí sèṣù ṣebí àjò náà ni kọjá mi lè mọ́ wàrà wàrà wàrà wàrà náà ni ẹbọ náà ni àrọ̀zákùn kọ́nu ó kọ ọlọ́run àrọ́sùn kọ́nu ó kọ ọlọ́run alìbásùtù kọ́nu ó kọ ọlọ́run alàtífù kọ́nu ó kọ ọlọ́run alìkọ̀níyù kọ́nu ó kọ ọlọ́run alìkẹ̀rímù kọ́nu ó kọ ọlọ́run púpẹ́ wọ́n kọ́ wọ̀nyí ò lè mọ́ sí kò mọ́ wá ní jíwájú ọlọ́run ewò ní títò tó lẹ́nà ọ̀nà sọ ọ̀nà sọ a ní àfá ẹ ní ìgbèrò kíta ẹ̀kan bàjẹ́ àmúgbẹ́ tó bá ti wá burú sí mi kọ́pọ̀ forí sọ́gi ah ẹ̀rọ o lè máa ṣe yíkò tó máa ṣàdúrà jẹ́ kí yíò lòdò kó lọ mú mi kò dúdàdúrà fògùn lẹ̀ wá sọ pé ní Ramadan wọn ládọ́ àmà ìgbà púpọ̀ òun kọ́ àwọn àfá àjọ ẹbẹ̀rẹ̀ sí ń pẹran lóríṣiríṣi Kùránì bẹ̀rẹ̀ sí ń gbẹ̀jẹ̀ lọ́wọ́ yín tó ti bẹ́ẹ̀ náà tún ṣẹbọ ọlọ́ọ̀bọ̀ Ramadan ìjà takùtọ̀ lọ́hùn lé kalẹ̀ àwọn bùkátà rẹ̀ lé kalẹ̀ sọ́lọ́run ìwọ ọlọ́run nínú ọdún yìí tí mo fẹ́ rè nínú oṣù mo báyìí nínú oṣù mo báyìí kèésù ọlọ́run kéèyàn máa sàròyé fọ́lọ́ tí ni wa ro ní wọ́lọ́run mo nídìí ọmọ zakari yóò mọ́ so ní lẹ́ẹ̀kọ̀ọ̀kọ́lẹ̀ wọ́n náà mọ́ so ìwọ̀ ọlọ́run mi nídi iṣẹ́ albarika mo nídi mi nídi wàhálà owó mo nídi owó tó tutù kèsò owó tó gbóná ó sì mọ́ lélẹ́ nìyẹn nínú ọdún yìí mo fẹ́ ṣe múra nínú ọdún nínú ọdún yìí mo fẹ́ ṣe hajj nínú ọdún yìí mo fẹ́ kọ́lé nínú ọdún yìí mọ́ so kalẹ̀ bẹ́ẹ̀ tó bá ti gbóná sì fẹ́ ìyá wèrè èmi náà ṣe ṣe kò kó kéré tọ́lọ́run ṣe oṣù yóò sù àdúwà ni oṣù kẹ́ni ẹjá takùtọ̀ lọ́run gbogbo èdè bí tí ìjẹ́ká àdúwà gbà ọ̀nà kápátì bọ́lọ́ subhanahu wa ta'ala kó mọ̀ jẹ́ kí àdúwà wọn sàkí gbogbo ìwà tá máa wù tí ò ní mú wa rí orí ọlọ́run nínú Ramadan kọ́lọ̀mọ́